Hi everyone, welcome back to the channel. If you're new to the channel, please, please subscribe for our returning subscribers. Thank you so much. This is Iya Mogun. I'm not Yoruba, sorry. But she's a Yoruba actress. She has been acting, she has been there for a while. So a few days ago, she complained that at her age, that she still uses public transport to go to work and to walk around and everything, that she needs a car. Nigerians started contributing money for her, and suddenly someone just donated this car to her, minus the money that they've contributed though and wish her all the best. Congratulations, ma'am. I hope you enjoy your ride. Ẹ jẹ́ kó wọ́n náà lẹ́ wò yí o. Ẹ mọ tó ṣẹlẹ̀, ẹ má bínú. Ẹyin ẹ bóyá kẹ bọ́ sára lẹ́yìn ìbáyẹn. Kò lè. Ẹyin èèyàn wa, òun náà lẹ́ wò yí o. Kọ́kọ́rọ́ ayọ̀ òun ni wọ́n fi lé màmá wa lọ́wọ́ yìí. Ìyá tó ń kọ́ tí gbogbo wa ti mọ̀ tipẹ́tipẹ́ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mi. mọ́tò yìí ọlọ́run ò ní ṣe ní pósí ikú. mọ́tò yìí ẹ̀ ní filugi ẹ̀ ní filu ọ̀pẹ̀ lágbára ọlọ́run ọtún ọtún ẹ̀ olúwo tún ṣe fún un. ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ayọ̀ fún yàwá ẹ pàtẹ́wọ́ ayọ̀ fún yàwá one. Diona fẹ́ wọnú mọ́tò ẹ̀. Diona fẹ́ wọnú mọ́tò ẹ̀. Ẹja sẹ́yìn di ẹjọ́, ọ̀hún tó wọ wáìtì ẹ, ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn, ẹ má kọ́ fẹ́ ojú. Wọ́n ti lọ sẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó kọ́ bá. Kò nídìí bẹ́ẹ̀ sáfẹ̀ kò nídìí, ẹ má wọrí. Irọ́ màmá mama, mama, mọ́ ẹ bá a fọwọ́ sí kinní ẹ̀ sẹ́yìn ẹ̀ wà máa wo bíbá yìí. Yeah. ó yẹ wo bí ibi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ìgbà ìjàdá. sọ́jà yáyà bí òye sọ́jà màmá bí òye sọ́jà yàgbọ́ kan bí òye ẹ̀dùkọ́ lọ́dọ̀ ọlọ́run pé wọn ò fi sórí sàárè yìí ẹ̀yin náà lè fọwọ́ yín lè fi gbọ́ ẹ̀ pàtẹ́wọ́ ayọ̀ fọ́lọ́run ẹ wá jẹ́ kí màmá náà kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ìyá wa Alexis promotion. gàmá ìwọ ibà ìwọ ibà ẹgbẹ́ ọ̀sọ̀ ibà yóò kí. ó yẹ wojú ó yẹ Alexis promotion wọ́n máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mrs. ọmọ Bọ́láńlé ọlá ti ṣe. <laughs> Mrs. ọmọ Bọ́láńlé ọlá ti ṣe ọlá rẹ̀ ọmọ àlẹ́ sí ni. ní àsìkò tó ṣe mí láàánú tó ṣe mí lóore yìí ah, ìní gbọ́kú sí ọ lórúkọ Jésù o ò ní fọ́ bólẹ̀ o ò ní fẹ́ra bí abẹ̀bẹ̀ o ti ń jọkọ̀ jọmọ kò ní dé bọ́ o mà ní jẹ̀bi oore tó ṣe yìí ọmọ aráyé ò ní dán lẹ́bi lórí ọ̀rọ̀ mi o.